أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصح للأمة وزجره اللهم فصل وسلم وبارك وارحم على هذا النبي الكريم آل مصطفى المبعوث رحمة للعالمين عزيز علي ما نبتم حريص عليكم للمؤمنين رؤوف رئيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جئنا وانفعنا بما علمتنا اللهم إنك على ذلك قدير السلام عليكم ورحمة الله وبركاته بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بالعشي والإبكار to ya mini annabawa jo a da musulmi ko kirista na gaga zai ya ce wuyi wana a ci ba to ada ni laye ga wa qur'anu makeje ye ju bandon do qur'anu wa do ku ga annabawa na shi kenan mu ye boye gwanan luga shi nan mu ye boye gwanan luga gashi nan wòle daba ne waga lo kadi ni nana wòle ga yie bo soko bo ba ga bo soko be yawo ifa kan yiwa wo bo dana ye ji wala ga za ya di ni nana aga ya annabawa jo dana ye macin dokun ga za shi na aga ya annabawa jo egwa un shi mai e tsoto imi aji imi anaji manga na fuga egwa un cha so e na so e cha ji wa na ga wa na ji ya wọ́n á jí mọ́ wọn àrẹ̀bọ́ àlìkíyà mi kan sọ̀kú gajá tì àyè mọ́ sọ̀kú nugbàdà náà yẹ fẹ́ẹ̀dùn lẹ́yìn ẹ̀bọ́ àdín ní ná ọ̀nà ẹ̀bọ́ sọ̀kú tó nà yẹ fẹ́ẹ̀kẹ́ bá ná ọ̀nà ndọ́ndọ̀ náà gàdé bẹ́ẹ̀ sọ̀kú lóko kún ẹ̀yẹ èdè bìtí kìnkìn ẹ̀yìn jí dá sọ̀kú tiẹ̀ jí dá nulẹ̀ òtú bẹ́ẹ̀ wọ́n yà yẹ musa وأورثنا الكتاب إتي يو وأورثنا بني إسرائيل الكتاب إما لتافيا بنو إسرائيل جلايا kendo aya iso littafiye gwayi nan littafiye banu isra'ila na yi wale ugayi littafi na yi gan a taura nan sakwace ji littafin ne nga hudan ba wuyo ya zane ya lauya na gami tu sokwa da tufi gboyo wa zikira pepa mu yo kami ndondo aga gwala ine gi anaga ji aga chilita vinele apaga lugwa amma zane ya la ataura ga yin wuyo na fetu papa ya na ado kumini da wanji jima zai jayo ni wulul albabi zane shi nwaye na zane shi a wale nga wa aure suna bani isra'ila alkitaba nga ci haka gato yi so suratu safati ko ko sura kicibo ta ko abon uga nga suma awar sana alkitaba lazi nastofaina hmm. أورثنا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَسِبٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ إيه. وَمِنْهُمْ da zungu twane yi sura ni ga mai ye gobe da gaga ima bubake ebo na ogala sura na ce gbabe wa di aya na ji fi sura na ona sura ndo cho na idushe na odan gbalo na so ko ga wa qur'anu la jeye suma rasana alkitaba allazina istafaina mini ibadi na babon na mawuka wala kani ata ina musa alkitaba luda wa urasna bani isra'il alkitaba wudan na ungai kitaban na na lagi ku azizi na banu isra'il ajina ya ta ga ma yayi alquranu ma zaku ki mama gba zaku ki mai wa ga mu gba zaku kyɛw sɛ nama mmakpa ne gbaw ɛza hye tundan domi ne musulmi yɛ o ga yiyi zaku tuma alukuran gbaw ewe ne mi gana ana ga ɛza hye tumi ne musulmi yɛ o yiyi ba yiyi zane jɛ ama alukuran gbaw na yi zaku ki zaku tu naadiru jiddan. da ya gima wa isarai wani wa da ya zai ni mini abu na ga kuranu yi zaguwa da fike wani hijau so kuma ga sun na alkitaba lazi na stofaina mini ibadina zane yi tsanan yayi yayo na a ga yi lu kuranu gwaya wa ya tsafi ta wa yawo ka wo dɛdɛmi wo dɛmi ni eza sita si yɛn soko da wo de afi ewu tuku lo wa afi ewu tuku yi wa yi ugba lo gbɔ alo wa yi ugba yi gbɔ api mo ma gɛgã adi o ɔya ni de awuki daga ama o ziki juzi ni kawa yi izan guba wa anga fiti wo bo to kabu ye jɛ zane ju ye jɛ ne ya to azuma iti lilo. daga na section zai bai yiwon ko yi mamala yaya zai dumuni sabit ai gina je ku qur'ani yi zai guwa fiti a ce tiyan ya gutsu a ina imele ga unga ji ke gama nan amma ji wani manufa ya nan iya ji kamfin ya gina ji ki iyali zuguba aga ifa ya lufa mu ramadan ke dabe to da makanta wani to zai da makanta e ba wani ki jan ebe alukuran ologun fi tiye gin na jo tun a yi e gigi ba mu ban jire shi dan ade a kashe ade ade ba mai mace na je wugwayen balayen alukuran da ti gya shi na dan adabo adabo ole eh, ya baci na bai kami bani babon na waji kewa da bici da ba nan gwamnati la ku biya mo mo te ga ji o ga dan bo wa kiyo wa je ni ti papa ka shiwa ja o ma je lo zu ka shiwa ja wa ki ago ya ji ka wutu e ji o du se nya gbigba alquran e fo shibe gutu an fa fo shibe gutu abala wa tuni mo da ujimi wa ce da ne shi masallaci ji itikafu ne wote ga kamina waye gomma le dana azan no ci ji foro tujin na ji e fi go ku ba e shi ko e fin ni ko adabe nga ga wa kaza na ila ya wona ku fitani be shi jo nga ga wa kaza na ila ya wona ku fitani be shi jo adan ya ci ga go har be fi guni katamba ko en na gaji shirin na zuma kishi mai tuwo ka so ne te kporo adi zane ja ala ko se beya ginne ji gina adi zane ja ale kunu fi kula beya ginne ji fina adi zane ja boje fi kula fafa fa ga to ginne ji gina ezo so ma ku ta te ezo ye ko na ji to ba pata ala ngi ci beya giji na pata e ko nti ya te ka ci uta ode ma kete njo mi wa lo nda mini topic ni laji wa zai dozi ke fuci wani na ba wo fe be o ba wo de ni o ki awa be wani ma ni o de gba ni na bo be wa se lo ki ma wa dàtú. nye ne wa ya da tun ba ne wa ya se pan lo na o na nya o ti ga ga o ji ba na o de gba ni na bo tan ja ju ga alquran ana da extra lesson ga establish chin babo sokɔ jip jeep jeep ɛ ɛ ɛ james e tu zi ye ayi ayi tó fɔ yi e. na te bɛ na ama yi nana aga kpa o tsi daaro lia daaro wọn ka jan lola kude wọn wọn àyè jan wọn ka ṣe pàtàkì wọn ni wọn bẹ bíyàn sẹyìn bẹ dáárọ káwọn mọgẹ wanda mini sha'ayar tini eliwe bai zasi da na jiki na ka na ji ajini to yin don da na eliwe bai zaya sai da na ji ajini na wanda kin ni cicau zuta wani wo lila ishi wani wo wo kwa agoga wanda yin da wace da sun jika kuma bai gafi cicau ga agoga wagula eh wa ma wajen wuna za a yi wo ga ye e, we we wo ga ye e. eji ga mi tsagba ni ba na wa nu won so da ni bai wa lo ki o ti kan gi be biyan yan wuci da ki ba ni na ka shi wudiya wude ya mai ji bo layu ila e ho wa ki o shi jabo wuki ma o je won o mai be daro na wa la jan la ni wa ka be daro de ko ba na wa jan la tina wa ka wa ka de fo alu la o de ba na wa ka nu alu wa ka alu la ji so wa she nu alu la tina ni na nan ye na ija na te ji na wode kuka ga zane mai self containing na alula ji ba da mu yin don da dabo amma da yabo wa shi tare da ji alula agbo ko pata fushi da yabo agbo alula na nan a ci agusa da nan ok ne lagabe na eh wa aurasna bani isra'ila alkitab iti laigi ube ya ya ga ga bani israila je ga krista je ga mishan je ga to yi tsomo so be sun ma ye eh, bayi un um, be be be wa o ba sun ma awrasna alkitaba allazina istafaina min ibadina un sai pati kuki eti kuta so ko ga min un zalimu sai nafsi adede min abonaji ji aga gbayina esun agbana adedemi na yabo ne ji gagba esun agba spaja na adedemi na yabo ne ji aji kokari gan adeyen no ci ya fito mini umbo na bai ne ma ga ko fito zalimun li nafsi adedemi ni yabo ne ji timini yibi na kuna a ci gawo ominu mokutasidu amadedemi ni yibo kamin dondo uga kuranu ba ibaga tina zuru gaji uga kuranu ba

edufen nan uma shibo awa gaga be wuya aja duwo wa gaga shi tukpa shi yayin na ega na sọkọ gan fasibir ayin gbawo gbanyi nye wahala mai kun je wa dini na o dana ina wa adalayi haku ina tɔ se ŋun gaa yawo na ŋun gaa yawo yawo ina yi gana fasibir galamini wo da ma kpa bena ne de nze o ma de ko ana ma amini wo ne de ko o ma de nze ana la agan wo je zu wa yan don do ne nye wo eku ne nye wo yo yan don do ne ma nye wo nze na unji nye wo gbo ge nye wo gbo ge o àwọn àyè wọn gbọ́ ge o ga tu àgálà yẹn tukpa wa atsafu onu wọn abẹ anyi alaye kuro wa atsafu onu wọn abẹ anyi alaye nkwa wa atsafu onu wọn abẹ anyi. náà wá gị o àmàdé ẹni sọba làwọn anyi mí ni ẹni wọn jẹ àǹfààní bẹ tata nana ẹyẹ kuru ẹyẹ tukpa ẹyẹ kwa ẹyẹ gẹwù balóde yẹn hàn ya ẹkpa ìyá abúlé sí kẹtì náà àtìkọ àmà ayàwé sanwari sanwari ẹ jìnnà nyẹwò káwọn àgbẹyẹwò

an yi e yuti kawu nga yawan layo fila akireti ekwi wa uti imani amana bi amana wa ga wa gona wa ga ga yo zanu ga ya magwana wa ga ya wa so ko ce ga da nan muhammad sallallahu alaihi wasallam babon na mini ma na yi cile tafsiri na keken wa eh kaseti na yi lalo ya foyi mai an nan ba ta yi ga zikiri yau asara na yi ya jina asara asara na yi ya jina daga na ca yi kama na kai daga na ca sallayi na har be kam na be di salamu alaikum ne nyene ja wa be winga wo be be ina de ne jo te gu de go so mo de bo ne de na o gada be nyu a je a wo ne de ga ga be ya ko wa no nabi rahma sallallahu alaihi wasallam nga wasta ga fran le zambika ka sai ciwo gwa ne ku kuna o kuna so kuma ga be anan sallallahu alaihi wasallam nga inna fata'na laka fataha مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر àgbà wọn àjẹ lẹ́fẹ̀ẹ́ àmọ́ fa wọn àjẹ àmọ́ jíkẹ́ o àmọ́ sọ̀kọ́ yìí gbẹgbẹ́ bímí bá wọn dáná wọ́n sọ̀tàgbẹ́ fún lè zàmbí kan ta sọ̀kọ́ wa nyẹ́ kókó yẹn wọ̀ náà wà á kún un náà wọ́n kún un àrè. nga ga yankuku yawa na wa kuna ta sokongwa kuku ya na wa jikina wa kusokona ngoke ga kuku ikai enwa ikai ragba ikai iye ikai endondo mede bana wa endo tunu piona oga sokotan gwazo kuku na wa ya kuna wa ma kuna wa sabbih bihamdi rabbika fẹ́ẹ̀dì subahánàláì wọ́n bẹ̀ hamdi wọ́n lẹ́yìn alábi subahánàláì wọ́n bẹ̀ hamdi bílẹ̀ àṣì ajíláì ajílóòsì wọ́n lè yìnbẹ̀ kárí wọ́n máa lóòjì láàyè. ẹwọ́n náà yìí gan-an mẹ́gbìn yìí gan yẹ́mẹ́lẹ́ mini sunna sunna sunna sunna yo ne yi mi sɔnna titi de alibarika gan eh mi wa mini sunna sunna sunna sunna ne ye yi mi sɔnna sunna kiti de alibarika gan ɛ eh, fiɛ ɔgá afɛ de zira yɛ muhammadu waga na kizi wayo muhammad waga ga na ci wayo waga ki je zi wayo muhammad waga na ci zi wayo muhammad ne ga waga ki je kyawa ga kana bismillah waga ki je kyawa ga kana alhamdu allah ne ga lu waga ga da e, e bangi kebo bismillah oga lechi bisi oga gede kato bisi oga janula bisi oga funuwa bisi oga alaka yadene kan oga gba kur'anu bisi oga cha sallaji bisi ya pass ko ya pass ile ga gije muhammadu a ti gan nga wọn lé bani kpɔ kanna wọn ma fain gan kanna o lé wọn yé gan anabi sallallahu alayhi wa sallam nga hadisi na imaamu buhari gome na dan al'adabu al-mufradu nga afdalul ibadati du'awu limar'i li nafsi ibada na ga ibada pata soko esi tupa wen chi na neji un le na un ga ibi chi na wa ndi keke baye be soko ya tita chi un ga zan nan waye dan ne ke na lu be de na dan na ke na to esi shi kauna e ga disi na ku fiti oko afdalu li ibadati du'awu limar'i li nafsi hadisi imam bukhari ọba àdúrà yẹn títà tí wọn yín náà ní máa mẹkú tí náà wọn gbóné. lọ́wọ́ ti para ọ̀gá yín náà sọ̀kọ́ àwùbá ọ̀gá ọ̀ bẹ́ẹ̀ náà wàá bá wẹ̀ ṣàkóso ìbàdàn yín náà. sokoka <laughs> inna lazina na fi ayatina zane je gomi da ganyi na iga a aga wa hija iga alaluwa aga uga ma hija inna lazina na fi ayatina da gairi sultani atahu amma daga min dondo na da akwa suna bayana a daga min dondo akwa suna jikiyan na bayana da gairi hujjatin atatihum so ko ga don da bwa yana mai gai suna ga dana nga malu da ya kura zumanje ta qur'ano uh, e bawa e ya saye e ya ye ke chula e ya saye ya ana ilo ga ya juka pata na e ga ya la twando chi be amma pa be twanne na uh, e pa e ma bi wi e wa be wi ya baba da rekito eh agasala la eh kasu ne o to eti wuce yake wannan da ya kuke ima ta kuri sọkwa ga ma na in babu nan ma fi suduri yin don da dayin bazan na jo sọkwa ce tuya kamin don da ya illa ki buru nga mitsoyo eya nga mitsoyo nyene ka soko yetuna naona kacha ezo kichida bisimillahi bo wakagije na ezo kichida alhamdulillahi bo wakagizo na ezo kichida bisimillahi bo deti na. ezo debo àmọ́ wọ́n rí màálìmù gẹ̀ẹ́tì òtìlẹ̀ àti kẹ́ bá màálìmù ló gbá náà tí káwọn ìwà àtúwọ̀ òtí gangan yá kàṣíkàṣí yá ìlú yá dámúdàmú yá ìlú yá wọ̀jẹ̀wọ̀jẹ̀ yá ìlú ó kábà àbọ̀ yà ni nìkan wọn làwọn kọ̀ yà. wọ́n á jí wàhálà ní wúta ní ya ní gbòǹgbòrò má gàdá ẹ̀rẹ́ ìgàmánà náà. nàkẹ́ ilé ká dùkú ká yà á mọ̀ kú náà. Other twenty four hours ayé ni wọn ṣe é lére ẹ àdúgbà. sọkọ kan máa hàn bí báyìí gíhìn a máa tsogu rẹ nyẹ alukura ní iṣẹ ẹdẹ zùmọ náà sọkọ máa yìí la tsọ́ ni ìní ìgàgàfi etsọ́ la nà ọ máa ṣe lọ́kọ́ báyìí. تؤثرون الحياة الدنيا والآخرة تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إيه. إن هذا لفي الصحف الأولى إيه. صحف إبراهيم وموسى سوكوغا بال طيب maso ìyẹ́ wọ́n àmàdùn gan kó ko mọ kó yìí gan ẹgbẹ́ náà èkú ká yẹn ọgbà o ṣé wàá ń yí sinẹ́ náírà yà jí náà de ṣe ayé gbọ́ jẹ́ ẹni gaara iwa wo kpata nugba de ń yí sinẹ́ náà kẹ̀kí gbà na náà ọmọ yẹn náà wọ́n ká jẹ́ wọ́n ká na náà bàtà mọ́ wọn mọ́ tún kpata náà mo ga ke agaro bo da shi de wa chule e je de ga agoro bo chi da de rani ati be de uzure tukun o ti ga wa lo ni a o ti ke da shi de o ga e ku fi bo ah e je ga da ona ne sa ni ga je o da ade ne we bi ji je na e tsa ya gigi te na popo yi

e ga zai ni da fe ga kamin don da na soko soko soko kamin mun goyi na mawa ga soko na wagan nka kabula da waya wale zane shi ne ya nga na ki ka da ji ne o da cike ji wa eh, eh, eh, eh. soko ndani soko yi ndau na mun dan shi ne <laughs>

tamina wo gbaze efulo fiti jinda na muchage no ga wo ginda we wan ginda o ga wo ido gaskiya ga amma o ga fail totally ne da no fulo fi ga wa je ku da na e gibo e ba o mo wa che e na mo na an ci annabi ga imamu bukhari da e imamu muslim sannan ga ga wai shi wudana ana e ba waya sɔkɔ gan ɛɛ gama yi gama ma ki zana me zi ne ee gaga ya ni gada ne keso esi gan o gama hɔn mi ba ligi i a tsoguri ye nze nene wana ebe ne nze ge wɔn ati la ga labitsi ayi ati ni islam atsitsi yeleke mi na wu makanta islamiya zi ne ya makanta ndondo islamiya do ka tumba ni elati do fiti ayi ni ka elati do fiti wɔn etsi kile na mude na ne je wa soko na o ku je ka ku e to akuta je ka ku e to akuta ama lo bata chim ba wo ji ban wo ka wa ke ja ku ko to section da ki asibi belade muallimu da wona to section da ki ala bin be jmai khalita da yawo yìí wà ní ilé ìṣe yẹn bàtà wò ó yẹn wò àgàn yẹn bàtà wò ó alárí ní sàtẹ. sọ̀kọ́ yìí tó. Kánú àkéjọ́ sọ̀kọ́ jẹ́ ẹgbẹ̀gbà mẹ́ta àbáṣọ̀kọ́ yìí tún musa masanda abomego nìkọ́ àti jíjẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tún sọ̀kọ́ gan-an sọ̀kọ́ yìí tún. ó sì rí ẹ̀sọ́ lẹ́lẹ̀ yìí rẹ̀ makata islamiyà pátá àdàkì. one two three four and ten and four times three ya gya mana sarata an ji lada da mangane ne manganu ne da an nan so ba no ga zuwa ci ne wani began ne so kola iye gwa shi da fito ade da shi da bo a fi digiri program ba ni ko alukuran mafita mu nan ya mamaki gana ɛdi baagi ne kankyɛn ama wɔn bɛ kuku fitia alukuran mi na wɔn yi sita baagi amma na ga katu na zai ji na mini katu yo na ba me de doctorin ni sai o lo number 1 yana na ka qur'an ni kun babu mun da bai lo bai ni wasi yake ba ni ni lawaya asa qur'an ka bo ko yi na aje da bai ijagunbe na gbeti o nurse original nurse akura ni sukun amada agagba mbe sumi na nurse tunga magaji o ndoji zari o kura ni si mafi jaabu ma wa jiji suma o jaaji ne. bɛɛ da ma da da kun yi ci ne ne turanci an ka dan turanci wa ne wa. sɔkɔ kan wa maa mun de b'a le k'i a tɔ na ga ga e tun ye sɔkɔ di dakun lo e tun ye yiyɛnɛ na ga ga e tun sɔkɔ la ji dakun dakun ta e ti e tun na sɔkɔ ka tɔ kuriya. ni wo ko si so ko e wo mele na لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون سوكوغا لا والله خلق السماوات والأرض جيجي في تبكي أكبر èso dẹ́gbò gángá àgẹ́yẹ àjí wọn ná mini kálíkì nọ́ọ̀sì jíjí làwọn mma olè eré yìí ní pàtí àbúgbà nídàáné à ọ̀má yìí lánà à àjìgọ́ dàná wọn àjí zùmọ̀ tún náà bá lè sáfì ó yìí ní fi kàtà mọ̀kọ́ náà wọ́n nínà ìyá àjí zùmọ̀ yẹn zà ṣe é dàgùtàn kàṣì yá gbọ́n tó etí ní ló sámà. etwangi na gbe sama ona wuye baya za wanja etwangi ni ndondo ma chiwo de tu wo chiga yi ndondo ma de bata ngba sama na na etwangi ji de ba fini yi wo na e ba ji je wan wa ji wo ezo wa ga e wo na ji na ka she ezo e sama na twangi na ji de de tu wo na sai wo ga ga ezo e sama ga e kin ko wo so ko ga mai na da wani alagala satatu ya yi walakin aksarar nasi gwakwaza wangi shi da ya lamu adda oke na lagabe na aje na ga hajji ya nan na magabanyi ji na ji ma tu ọma kume na bawa ne mo ga na ga bawa uji pata na e bawa ji na shari'a e wa e ba ga e ba to e ba ba ci na e ba ga wo si bambo mai wo kashi mai wa mai wo amaga wo wu agaga wo wo wa no ga ni ga ba oyin wo na nga wa wo e gulu gulu gulu film ko ati ga e yo o mai chile kashi mai chile o mai chile amaga eh nga o ma de ni o mai chile ani kila o ti shi o pẹ̀lú ọmọ ẹ̀ṣin kẹta sọ̀kọ́ wa nínú ọdẹ gùlù fìmọ́ ode subhanahu wa ta'ala ko lakin aksara nasi la ya'lamuna annahu mab'usuna yake ga ga tsutaci ne jo aga ne kya maga dinga asai ga ga jima na mai ga jina dash dash dash dash uncina ne jani kijo so ko ta fe ka ganci ke yo mi ga ga jima waji ya meje ne la ujina mi ga wala uji wajan ya mi eje ne lawo jana ti ya ma zo ani da ona wiki na ona banu e ka chi na na ogi bata na gina na na ogi to kona ngo ga eti ulukya foko so ko ga to je ti na lukina yu mo ga bu me cho lo ale jenna eti oro ma ga eje kuti na na ga na china kewa ona ga odo na ale jenna elo alijanna ebe na. adele fi na zo alikiyami egwa tun da shi to kona kamin ganda na waye gila wani to kuda na zai waye kifo biyu allah wòde gàgà bà nílà wògà bàgún nílà mí ní bàgún ẹ̀ náà wà ń yọ eye yọ tukpa yọ misu yọ egwa yọ wòtí wò là pàm hàrìmọ̀ nànà wò nà ẹ̀ gbà wọ́n anyi tó

eje ga wa la shisho wo ma chule wo ma yu chile o chaje sa eje ga wa la da mi e sa zan ni e sa zan ki o nana be malala be wo kemo bo shina na wo so de na wo bo na

wa je dede be wa foto ne ara iji de foto na wa na wo ma ba na wo ji wa nja na mi ji nja na wo ye je ola wo ji wa ni o ga be sa je be tuna me sa da wona ezo ke ba de je aljanna ga ye ke da na to soko gana le ji pe gan na ngba ni ga ibe le ji pe gan pe gan na na de je wo gan na ni ga ibe na de wo gan na na de le ba na nniga ibe na nije lè baya na na nije lo na ye ko guru mai dawo na nniga ibe na nije lo na na'am وما يستوي الأعمى والبصير والذين آمنوا alama zana ebe ba na eji daa na ana wule ekwo ya wule ba ya kashi wule ba ya oge ewu ba lo si mbambo oge ewu ba lo adu asu na yo oge ewu ba lo ba na ekwo zikiri na àwọn olè bá abọ́sọ̀ kó ká àmá àná lè bá yára náà wọ́n lè bà síìrù bèèrè méjì dání ẹ bàgá ilé ẹ̀chí bí àbóni to na ye ko ja yin na e gba pe so ko ga won ma stawu ya ngba ga la je ni la ne le ba e ndo e ko wa ngi na be da ne le ba ya un chu da e ko wa ngi ana e se ne do e ga ne lo yin ki ga jo e to ne lo yin ki lo jo so ga walal masihu ngba gaza dede kuma da guri wallazina amanu wa amilu salihati zane ji ayi manu ji eto ayi ma idu je eto ene ji dana ene ile ebe yi patapa ni babo nne etu kicho etu wangi mana kami ndonne da guru ka dede na guru etu kichi mo elo dauna etu guru kato anda sallawa de ladana ufedi shamudana hadisin da ci bai annabi abdullah bin mas'ud ya bani mas'ud julusuka sa fi majlis al-ilm khairul laka min atik raka wo shi makanta la tamassu kalama galagwa sal kalama wala taktubu hirfa wato karafin ni ko e ko ba ládàna yàwó yẹn dùnà wọ́n fẹ́ ṣì bóná wọ́n gan wọ́n láyé wọ́n lọ ṣe ràkùn wọn tí kó wọ́n láwọn zún yẹn bó sòkó bani wani fafa kaba ni dáná àmọ́dé bùkátà jíjí náà kànáà wọ́n ládàá yàrá náà dégẹ́ wọ́n lábẹ́ wọ́n àbàdúrà náà bàyàwó náà o wọ́n àbàjídá náà dáyàwó náà o àgá ìdùnnà fẹ́ ṣe àná gan. báwo ni wọ́n á ní wọ́n tẹ́tù rẹ̀ ẹ́ mú kí ẹ̀hún ni wọ́n àná abọ́ a màláìka yìí dáná bá ní ìbàdí wà zan dandan mi ní èbó nyẹ wọ́n mọ́tí yẹn wù yàn nyẹ làyí ti yẹn yìí à. alẹ́ àwọn ọmọ túbọ̀ alẹ́ yìí sọ̀kò fọ́bẹ̀ ayé màláìka ìbàdí wà yà wọ́yọ́ mìíràn gẹ̀gẹ̀ yà wọ́yọ́ ń jí mi bàbá alẹ́ àwọn ọmọ túbọ̀ alẹ́ so ko iye ba salatu bai wani ya zama yi makanta wadana alama fir lahunna so ko fabi ayi alama rahamu hum au alamar raham wannan so ko guya bai ba na waya shiwatu wannan guni ni na tana sai bu daga ne makanta sai masallaci makanta majiyezu ya masallaci ne ya kpa ne ye gɛrɛ yi kan na ɛ kama ka daga kun ŋun si ye daga an k'a nɛgɛ wa si na n ka yɛ panɛliw bɛ na wọ́n ní sọ̀kọ́ àti mà kí èké tiẹ̀ ní bẹ́ẹ̀ bọ́ wo ti nà mọ́ bẹ́ẹ̀ nà mí. n ka tiẹ̀ kó tó wá ní ká fọ́ bẹ́ẹ̀ náà nínú. wàá lùzí àlàkẹ́ yìí náà látàlí tiẹ̀. déyìí jẹ́ àlẹ́ sọ̀kọ́nà. iná sáà tẹ̀lé àti ìkùlọ̀ ọ̀rọ̀ ìfàfihà wàlákin wàlákin àkàrà náà sílá yọ̀kùnrin. iná sáà nyẹ́wọ̀ àbẹ́gínà ní gínà nyẹ́wọ̀ yà gánà ní gánà ẹ bá yẹ wọ́yẹ́ wọ́n máa lẹ́ báyẹ́ yẹ máa wá máa gẹ̀gẹ́ نفس القرآن ما نقاشي يقول يوم يكون يكون يكون المرء من نعم يوم يفر المرء من أخيه وأمه وأبيه shi da ale na anyi ladi kini ɛrikyia ni afe kutukuru yi gbebo afe ko etukuru yi gbebo afe ko etukuru yi gbebo mbe agbana adzake yi wo yi tsike gbakatsi yi dzi na alo gi to ko nene na alo gi ne ra ku wo mo gbata ne dzi na alo lewe wo keka nene na etu e, ma balance alijanna kí wọn lọ direct àgán ṣẹ́ẹ̀ṣì yàrá tí wọ́n wá ṣe ẹ̀dùn dèdùn mọ́ wọ́n tó fún ọ. sọ́kọ́ bá wọn balẹ̀ lẹ́yìn kú balẹ̀ àgá àlẹ́ tó àjẹ wàá wọ̀ bí wọ́n jẹ́ àgbàtà yàrá àwọ̀ yà mí lè tún mọ́. eye wọn máa ń lọ fọ́ká ẹ̀ bọ́nà alágbègbè tún lè ṣe yín náà nana wa di gbata muri wutu na sanni araka do ani wo gbata muri wutu wa alikiya o te kuti na o kan ye na ati a te ko to na o la ye na ẹ e bá wọn o ti o gbọ́ di o ye tiẹ ẹ bá wọn o ti o gbọ́ di e o e, ma di bi o yan ẹ ti o gbọ́ di o ti bọ ẹ ẹ bá deli e la kama yẹ kila ka ye ki ka ye nta la la ma ba wa ye a ma nta ka ji a ba ye ji kwa ya ye e a ba ye kwa nta ya ye o e ba ka la ye ni ala ala ala ye kwa ba lu kwa yu imi ma ye ba ala ye kwa ya imi a ya e ba mu je o ko du ti ala ye wo ye o mo wa de ni du ti a ba o wa de o ba ti ka ya mu ni o mu ka ya to kẹ́yà yẹ kún ní one over nga yà kàn lẹ́sìn ọmọ àdìyí àti ẹgbẹ́ òjijì àwọn ọmọ òjijì pátá wọn zọ ànú gító kó náà dànù bímí náà dànù yíwé náà na mọ̀ọ́bẹ̀ yíwéyà náà dànù yíwé náà na yi kwakye da na no na yi kwakye da gyaye no suwaye tunguru na na shene oke no bejina waje hafak ake kokoro kokoro kekere gbàtàtì yìí máa ń yin na àgbàgbà yìí máa ń délé fìjà àgbà abẹ́bíwí àgbàtà ìfẹ́ kù zùnú bí èyí alábíw agbàlá zùnú bí iye abíw agbàlá làdídì eh, abíw agbàlá nàtọ́ abíw wọ́n dé abẹ́lẹ́lẹ́ ẹnẹ́tí sàgọ́sà náà yín kàn jẹun. to ne wa ga wona nyen dun do su kya ungi dan do gbata ama ga wa keke san na raka guba na to mu chu she unde je jijina e ji unchi kama yi wala ga ya wala ya wo ye mi sa da be ngan na yin na ji fasaya ama ga ina wo ga wo ga mi wo nga eh, wake na fila raka guba na fila raka guki nga ye wada mi lambe tun na micin gwanga ya mi nga ya umaya a shi ko mi mata shi yana wai wani ga miso yi wala da ya miya maso a yau dani wata yi na kewaye wani an kalin na ga anaki wafe balaki ba nungi nan asuje bene ken gbangbo da nga yi kpaka kunna ofe finu na asuje dundu ko mi ga yi sana ofe peduna asuje juma mi ga gado na ofe letana asawo da mini na ni ka wala le la me le la na asawo da mini na ni yo ga son mala ba mini na sana mi ga sana ya umaya nga ke gadu adena ni la ho na egina de wo wala na abeke jimba ko ga alkhairi nyawe na we wadi wina kawana zi wale ga nga ya ofoga aga gaba ocho kaga na na ochi make ba ne e jimba ko we eda nu go ga ashiku me ma tashiki me wo wo be na we wone maso so ayi wodani wo kene ke we wanu ala dai nga soko ga yau mai firru mar'u ndannin nan ni a fai bici loji a gagan da ke yi ba a gagan da ke yi ba wa ummi e ga fai bicin nan e ga fai bicin da wa sahibati wa bani yi na fai bici ba e ba fai bicin mi e ga fai bicin nan soko ga ina la ina la ci bi de nan e ye pazao likulli mri'in yawma izin bana shi da ne ne zan don da bai kube ina wasu ka la ne tala si se se na ọga ji na na si na ọga ya kẹ́yìn náà ga ndị kara na na lugu kuna ya na nga na na ala ala. an yi da ungo ila himlin muskila وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى káwọn yìí nà ó wọn àgbọkàrà gi la káwọn yìí gi ó wọn àgbọkàrà nà la lẹkọọ lẹmọrin ìyẹwò mọ ṣáánú. ogene laila magana inda sa'ata ah. wale fane zan dinda garbo wa ke wani akato ya ruwa ki unga hannun kin fuga la a ce tu gaga gara sama gaga nin mama gaga nin pawu ma gaga gwaya ma gaga sama funin ma la a ce tu ubiya ne o kullu a ce karibu o kullu karibu a ganga ugayen be gagu tuwani yana matuwani na gagu jikiya ne ega azu ye ga gbani ka shege sallah e ya she ega azu ye ga gbani ka shege sallah na be lana azu ye be azu ye be ula to ka shege ba da kauta wani je to ye be wi gbani gugu kan ari wo dɛmɛ baadua ɛkɔ wo de fulo baba yi sokofi eliwuke ya sokofi eliwuke ya ndela sala ne ndela efo wo ye zo efo ye wo ne wo adi nje wo na zo nga wo ye bagua tsɔŋɔ okolo kari bo ma ta okolo adi agaga wo ye be wutɔani amagaga wo wutɔani wuti soko gan ina saata la ati etu wala ye fo kiyama wala ye wallahi sokota ba ye foke ya maliani, daga na ci kuranu ya ci esu esu esu sokota ga ya ni kiyami wuce ga yayi eji shirka su eji shirka su eto eshi shika esu e ba soko esu yori la ro iba fi ha wọ́n mọ̀ gájí gángan yín wọ́n dàbẹ́ wọ́n máa gbọ̀gbà gáyàjì na ga waji wace jina amma gbogbo ga ya lugwa na ga amalugwa a ci ba so kwa kawo laki na kasara nasi la yuminun majority za wani ji ajiye daga ga kiyamaja wani kemi na eji beto tutu ba ni na ya za wani ji aji ba ne lana yi cha da gushe eh, wani umadaba ya gokolu eh idan masu gata wani Eh, aji ayé mi hàn yà bá gájà àjẹlé wúlélí wúlélá fi ọsọ ni ẹ zàn yín wúṣẹ ọ̀la àná ń zàn ń ya. wáza yà mi ìjọ àdìyẹ tẹmí pé kún wá nínú ẹ ìjà zọ. ìpè sínú kìtìnnì zàgà tu àtàtò gbárùkù yìí zàkútà zàkútà bíbò. to imi na ye bohun bɛbɛ yin na to ne wa ba na apapa tile kata na yana tu tiɛ na wagagun ga wagagun ga ne kin ga shi lala kan ga tutu yi tutu soko soko wani ga waye gun yi yan gbana hannu ya allahu ga waye gun na waya gun yi na ya mana ka awa egwu na agwụ na egbe agbatụ na wachi mbụ na afe baki ya wo afe ba soko egwu ya soko gwu ya wani soko fabe ni bani adamu banu adamu zawangi wajototu soko ba walakin na aksara nasi ee eh, gwakwenza wangiji aji imanu kan aga tsu ndochi da zuma tsutso na wona ga tutu na egbandon da na wale ebe na wangi wu gbaci tsuna zuye sun na wale ebe na wangi wu sun ci tsuna usu zuya shi wayo zuma ya likiya ya, a to fiti to kin ya ni. nji wo zani wuji ka kpega wutsu gyayo uma yanzu na to zai mi jo so zana ka ke so bu gana aga te ke ndu da na chiji kino ka uja asibiti bu da tutswa kai kai to asibiti bu nga da ga pa hale da ala maga ga wuci dan don do gale na wasa ne deji wo sama be kinga ke ba fo gani aga gbaza wanja alikiyami na a ce a suna wani zuwa yana sama da kin ga ake ba da ji fake fito da yana shi na na na ji fake motiya na dana kan alkali alkali shi wajen a ka wani malaku wajen يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه ارجعي ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي اللهم اجعلنا منهم اللهم اجعلنا منهم اللهم اجعلنا منهم اللهم اجعلنا منهم قال هنا افن نبي سوكم هاغا وبابو la'atiyatun la raiba fiha wọn bie wọn mọ ọlawu lagan ń tọ́ni nana tọ́ni na tutu keto ń bia wọn nana tọ́na wọga tutu keto ẹnna ne si kora ne gan wọn ka dán na ẹnna sa ata ọlẹ tutu na aga tune mekina na agaga nani la'atiyatun ka kéde jí wọn bie la raiba fiha. gangan ma de bibi uba n gaga o gaji gangan ma gangan de bibi uba wa kabe walakin aksara nas amma kun doza wangi lahi agokan nga malu de tuye loa to na ala wa na e ga e ga to na ala ala wa kendo akan kan oga gije bismillah oga gizo alhamdulillah mgbe etu da ezo da gagagan nan annabi gabe ye gwazu muyi abdullahi ibn abbas ko sallallahu alaihi wasallam kul bi ka ku oga gije san millah gaga bismillah wa kul bi ka wa kul mimma yalika wale kemna musulunci tazo gumbo ya cici ne wo yeye gimi ga gije gaga bismillah egwa na ga gije na egwa gwanu oga sanje yitawe ndị ga lami tudo jike gani ama nga ya wu iba na edana na ekene a ah, ga bi a ega mi bi mi wo na abegi musulmi gan ga sunna kici da albarka ga kpata mini sunna jibo ga sunna nabi muhammadu sunna na dabolya mu be dabo dana a sunna wuce laga mu ga sunna na dubo ebe mu ga ma fe dabo fe lo mu ga ma yi dambo tantauna isiga mu ga fe ya muhammadu mu ga naki ya muhammadu waga kije ya muhammadu waga leci ya muhammadu ya ci ya mi boga a'a ah, ah. ya gama ga ya gaga sunan don da kibo albarka mu so kuma a nabi muhammadu ina sallallahu alaihi wasallama ya ye irayo na waga ilomi na oyimeli kuta be makka e gwagwa pibu don waga ga guda ce wace wace wadan ezamin tibawo waga ci logushe wuce ezamin tibawo awanni da wani ya jini na waje shi ya fetu a ce dawo fenana waga giye shi umba umarji ba kpakon ba waje a wace ga wace wule umarji zaba yi ja ya fulani keti obo na ga ya annabi mugun da ajedan ebe un ga wasa san zan doma zan dumo ga wasa san umar fana kama ce bi wuyi ba ga wani hote na kawai gana ikira ji katu ikira bismi rabbika alladhi khalaq kun gani mole ikira bismi kun ga ikira bismi muhammadu arje sunnan na da albarka wadda wuyi kafi wa ya tuna wuyi kafi wa gagana akusune subhana wo mini sunu yɛ na do kuna na so de alibarika gani nga ike o allah waga ilolo allah waga yiyi allah waga afedu allah waga aleci allah waga jiyan allah bismillah bismillah bismillah. subhanahu wa ta'ala kan Allahu allazi ja'ala lakum yafu sai bai mu rabbukum so ya ciye yi ọ̀kan làwọn insha Allah nga tafsiru ya tiyaye mai bambaye suna wuyan dondone lokaci ya ba na na kuku ke ba da albarka rama boye wiwa cicina esu subhanahu wa ta'ala nga bau ya mai bau ba lo bau ya be ba za eti kibo eti atuo eti kibo eti atuo waye je tsona tafsiru dị na ihe jije ya nana nye mi de yin na ego giba bu e ga a nga ya na kibe yin su ayo aduwa ne na ko na ugwa mi lanchi mi lanchi ha fedu esu ya fassara ƙur'anu na ya kiyaye na iko gibabun nan yinan nan esuma etiga tuwa na ji fito na ba na ji fili tafin da ci yau ne da muhimmanci wi bai ke da duwa so kanka ne nga ba su ko nga yi gaji ya famu esu esu nga ya zunguwa ko salamu alaikum wa rahmatullahi wa barakatuh